بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هنا رسائل للإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى أولا القواعد الأربع أولا ọ̀pọ̀ mẹ́rin àbí ká pè ní píríncípù mẹ́rin òfin mẹ́rin wọ́n lápá ti mọ̀ nípa alimami al-mujaddid tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà ti kárakára sọ wọ́n gbáyé ní seventeen oh three àbí oh two tí wọ́n sì jáde láyé ní seventeen ninety one ọlọ́run ní kí wọ́n rí ẹ̀mí lò ní eighty nine years plus òun ni wọ́n lè appoint to ninety years. àwọn ní ọlọ́run ló ń sábà bí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún sọ́ọ̀d ẹni tó jọba ilẹ̀ tó ń pè nílẹ̀ sọ́ọ̀dì ànísìn. so wọ́n sì ṣe jihad wọ́n sì ja ṣèrìkì lógun pẹ̀lú mọ́ṣẹ́rìkì ọlọ́run sì ni wọ́n jẹjà tó ti pè ilẹ̀ sọ́ọ̀dì àyẹ̀padà di àyẹ̀padà di bọ́lá tó tawhid wa So Imam Muhammad bin Abdul Wahhab rahimahullah Hanbali madhhaban Salafi aqidatan Àwọn ti bẹ́ẹ̀ ti láì kọ́rọ̀ mọ́sáàbù Hanbali ni wọ́n. Àwọn àyíká fẹ́ sọ nípa àkídà àkídà àwọn Salafi àwọn ará àtijọ́ àdéhùkàn àwọn náà ni wọ́n ní lẹ́nu. Àwọn ni àdéhùkàn ká máa mú ẹbọ ká máa mú bẹ́sìn. So kọ́lọ̀ nǹkan bá ní kẹ́ àfẹ́ Muhammad Abdul Wahhab bẹ́ẹ̀ nínú àwọn òfin mẹ́rin kan tí wọ́n tún kọ nìyí قال المؤلف رحمه الله أسأل الله الكريم رب العرش العظيم يعني من بعلم ربه الله الكريم يتجع لكم لجلو تقول لني العرش العظيم العرش تتبي جلو أن يتولاك في الدنيا والآخرة ألا أنت من بعلم kọ́lọ́hún kọ́ bá ń ṣe àtìlẹ́yìn fún ọ ní ìyá ayé àti níjà gbẹ̀ndà kìyàwó. ẹ o kọ́lọ́hún kó sì bá ń ṣe ọ́ ní mùbàràkà kó ṣe ọ́ lẹ́ni tí a fún ní àlùbáríkà ìbùkún níbi yóò tó lè wà. ṣàkàrò kọ́lọ́hún tó wá bá ń fi ọ́ sínú àwọn ẹgbẹ́ pé tí wọ́n bá fún wọn ta lọ́rẹ́ á dúpẹ́ ìyẹn ni pé kọ́lọ́n bá fún un ní nǹkan kọ́lọ́n fi ọ sínú ẹni tí ó dúpẹ́. wàyíbá tó yà sọ́bà rọ̀. ẹ ò kọ́lọ́n kó sì bá fi ọ sínú ẹni tó ṣe wípé tádàwọ̀ bá kàn yóò ṣe sòrò. wàyíbá aznẹ́bà ìṣẹ́fà. ẹ ò kọ́lọ́n kó sì bá fi ọ sínú ẹni tó ṣe pé tó bá dẹ́ṣẹ̀ ẹ wà foríjì ọlọ́run. فإن هؤلاء ثلاثة عنوان سعادة wọ́n gba àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí táwọn nǹkan lọ́rẹ̀ kéèyàn sọ pé kádàwó kéèyàn kéèyàn ṣe sùúrù kéèyàn bá sì kọ́ wá foríjì mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ yìí ọ̀nà wa nù sàádàtì àdírẹ́sì oríire ni tọ́lá rẹ̀ mọ́ta ló lóríire àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà máa wà láwọn ẹni tó fẹ́ sóríire ń tẹ̀ àìsàdà kan lọ òlìtọ àti. ẹ lọ́ọ́ má mọ̀ dájú o ọlọ́run ọba ń kọ sọ́nà fún ìtẹ̀lé rẹ̀. ọ̀nà al-hanifiyya millata Ibrahim. ẹ oníbẹ̀ al-hanifiyya ẹ̀sìn tó dúró déédéé tó dúró dọ́gba ọ̀hún náà nìlànà ìsànàbí Ibrahim alayhi salatu wa salam. àtà àbùdàlọ́hà wahdahu mukhlisan lahu ddin. ẹ o kó o máa sin náà ọba nìkan ṣoṣo mukhlisan lahu ddin lẹ́ni tí ó ṣàfọ̀mọ́ ẹ̀sìn yẹn fọlọ́run ọba. kama qala ta'ala wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run ní mi ìdánù ìjọ̀nà àtìyàn lásán àyàfi kí wọ́n lè máa sìn mí ya'budun li wahidun kí wọ́n lè sìn mí ọlọ́run ọba nìkan ṣoṣo torí pé kí wọ́n bá ń sìn mí wọn ní sàlùmí mọ́ nítorí ohun tí wọ́n fi dá nìyẹn. sọ́tù Zariyat fifty six. فإذا عرفت أن الله خلقك لعبادته hmm, ọ̀rọ̀ kẹta nìyẹn tó o bá ti wá mọ̀ yìí pé ọlọ́run ṣẹ̀dá rẹ nítorí kò lè jọ́sìn fún. فاعلم أن العبادة لا تسمى عبادة إلا مع التوحيد. ẹ kọ́ wa lọ màmá dájú pé ìjọsìn àní pé níjọsìn إلا مع التوحيد àyàfi kí ìsọlọ́run lọ́kàn wà mẹ́gẹ́ kọ́ ẹ mọ̀ sí lọ́run wọn ní ìsìn ọmọ sàn án ò ní sàlùmí ìpapọ̀ mọ́ ọ kéré pé ẹja fi tolúwa fún mi ẹja fi jésù fún jésù bí ìdarí ọlọ́dẹ ká tí wọ́n pè lánàá ní sọ pé ah, ògbọ́n fáwọn ẹ̀rọ ká lọ́wọ́ bí ayé tó dakọ̀ ọlọ́run ah. <laughs> ẹ̀ ní òsín lọ́run ah, ògbọ́n òjáwọn orí nǹkan kan tó yóò tó dakọ̀ ọlọ́run àtàwọn ìpínlẹ̀ ó pín ká fọlọ́run ó pín ká fóògùn kí wọ́n tó ní ìpèjọsìn níjọsìn ó gbọ́dọ̀ wà pẹ̀lú tawhid ọ̀sìnkú ọlọ́run ní tá tó o bá ń pè ọ́ ní pẹ̀lú mi ní ó túmọ̀ pọ̀ nsìn náà mi tó o ń pààyà ọ̀ ní pààyà lómi tó o ń gbára lé ọ̀ ní gbára lé lómi. ẹ ò bó ti já sí pé irun àlè pé ní irun ìlà wa tó hàrọ̀ àfi pẹ̀lú mọ́tótó ara rẹ̀ nìkan ní ṣe sọ́lá ìkà ìrìwò tó sọ́lá tó fò ayé tó sàhìhà ara rẹ̀ nìkan ní ṣe ayé àgbẹ̀ kọ̀tà bá ó sì lọ sálù ara ọba lọ kẹun ọba kọ̀tà bá ó sì lọ sálù ara ọba lọ kẹun nígbà wọn kà sí ilé ìpàdé nítorí pé ọlọ́run ọ̀bọ nígbà kọ́dà wà nù ga tó lè fa ìyá sàárè fún yẹn àlè ìsánú mẹ́rẹ́ ìwòrò ìsọ̀lẹ̀ ẹni tí ọ̀làbà aláàdé lọ kí wọn ó lè jẹ́ kẹlẹ́ ara àwọn méjì àsàárè. fàyídà dákọ̀lá ṣírí kò fi lè rìn bá dà tó fásọ̀dà. wọ́n bá ti di pé ẹbọ lọ kó sínú ìjọsìn èyí sọ lọ́run nìkan ló ń sí kí ti di pé ẹ̀kẹ́ sọ lọ́run nìkan lásán wàá tún kọ́ tà sétánì ká wọn ò ní ṣe àṣetánì torí wọ́n bá di iwájú kò yí níta àwọn èèyàn ń pégún àwọn ẹ̀dá àjọ ń kírun bọ̀ láti jọ yìí tẹ́lẹ̀ wọ́n ń bẹ́gùn jáde báyìí hmm. àbí òun egun lù wọ́n pa egun lu àwọn míì pa ní àwọn tó tẹ̀lé <laughs> tó bá ti ẹbọ nìyẹn ẹ wọ́n bèbí kó nù jọsìn ráyà fa wọ́n ti bàjọ́ sùn jẹ́ nìyẹn. bí èyí tí mo sọ lẹ́ẹ̀kan ẹgbẹ́ bẹ́ẹ̀ ti wọnú ìyá ni òun náà ti gba ìmọ̀ra فإذا عرفت أن الشرك إذا خالط العبادة أفسدها ها tí ìwọ bá ti wá mọ̀ mọ̀ dájú pé ẹbọ tọ́lé ti rò pọ̀ wọ́jọ́ sí pású sátà á o yọ bàjẹ́ ni. wà á bàtọ̀ ní àmọ̀là. bí ó sì tún bá gbogbo sẹ́ni iṣẹ́ tí yẹn ti yọ bàjẹ́. wàsọ̀rọ̀ sọ ìkókó mìíràn lè kọ́ lè dín náà. wọ́n fi hàn yí pé téèyàn bá sin lọ́hùn fún seventy years ìdíjọ́ kan èèyàn á lọ bọ Ọ̀ṣun Òṣogbo níjọ ìyọ̀ká péré bá wákàtí díẹ̀ ló fi wá bí Ọ̀ṣun Òṣogbo tó fi bọ́ àbàtọ̀lẹ̀ hmm. àmàlẹ̀ gbogbo ájì irun gbogbo ẹ̀ pátá kàrà ó ti ṣòfò ọ̀sán ọ̀rọ̀ sọ ìbò omi ẹ̀ kàlẹ́tì yẹn fi ná irúfẹ́ ẹni tó lọ sẹ́bọ̀ láàrin ìtújú péréte yẹn wọ́n wà nínú ẹni tí gbèrè sínú náà. عرفت أن أهم ما عليك معرفة ذلك ìwọ ọmọ àmọ̀dájú tó bá ti rí bẹ́ẹ̀ pé ohun tó pàtàkì jù lọ́dọ̀ rẹ ni kò mọ kí ni jẹba mo tó kẹyẹ kí ni ẹgbẹ́ rẹ máa kún kí lè bọ́ gidi ní tawhid wọ́n kẹ́ ti kẹ́kọ̀ọ́ parí ló ní mẹ́rin náà tó àwọn fi ṣàbọ̀ láàlì ṣàbọ̀ láàkì ń lé táwa kéè mo máa burú kì í ṣe nítorí kí n lè ṣàbúrú ṣùgbọ́n nítorí kí n lè sọ́ra fáburú nítorí pẹ̀lú ọmọ ńlábẹ̀ àrífẹ́ sábà mìíràn pẹ́ẹ́rì yẹkọ̀ ọ̀fìn ẹni tí ọba lè yanjú pé aburú lè lérí lè akóso náà so nípa bẹ́ẹ̀ nígbà tí èèyàn bí ìdílé màmú dájú bẹ́ẹ̀ gbà fa sí ẹbọ bíi ètò òkò mọ́jọ sí ọba jẹ ọba tó bàṣẹ jẹ ọdún àwọn gbèrè sínú náà ó ti mọ ohun tó pàtàkì fún ọ nìyẹn nítorí pàtàkì lórí rẹ òun nípa ọmọ kìíní jẹ bọ làálà lọ́ra ayùkọ́ lẹ́sọ̀kà mẹ́ni háàdì sábàtà. bọ́lá ọlọ́run dẹ̀ sì lè là ọ́ nínú àwọn yìí àwọn ṣábàkà wọ́n fi wà nù kíní táwọn táwọn tó bá lọ mọ́kà máa ń dé láwọn tó bá mi àwọn àfárí kan èyí tó gbẹ tó bá lọ ń dé kíní ni o àwọn míì máa ń dé torí àpẹẹrẹ àwọn Indonesia ni wọ́n mú kíní ni àwọn fi ń pawó wọlé ni ṣùgbọ́n ààrẹ láì fi rẹ̀ ìmọ̀tí yẹn bá kẹ́ńdé kí wọ́n lè pè é rárá jí fún ìyàwó ìyẹn nìkan ló léwu ìgbé yẹn kẹ́ dápẹ́rẹ́ apẹ̀rẹ́ wù dé nìyẹn ṣùgbọ́n dáadáa tó kẹwàá ń bẹ̀ láwùjọ nàìjíríà ni pé ní ìjọba kà sí tí èèyàn bá fi wọ sẹ́ẹ̀lì kan kọ̀dájú pé wọ́n wà lórí rẹ̀ ìmọ̀ kan ti yọ́kù mẹ́ ẹ̀hàn bí ẹni tó bá jó lóyè ní kókó lẹ́kẹ̀ẹ́ lọ sẹ́ẹ̀lì ọlọ́run tó gbàlẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣe láti sàkọ́lé ilẹ̀ yorùbá. ẹ ẹ ṣe wọ́n jẹ ẹni tó sẹ̀ wọ́n múlẹ̀ wọ̀ ẹ ọdí gbàlẹ̀ kẹ lọ́wọ́ rẹ̀ tó muhammad ṣe bẹ́ẹ̀ dáadáa. kàdálíkà ní kóòtù gbogbo ẹni tó bá fẹ́ wọ kóòtù nìyí wọ́n sọ pé tó ń bọ̀ wọn ṣe fìlà lórí. wọ́n yẹ sọ bẹ́ẹ̀ fún láwàní wọ́n yẹ sọ bẹ́ẹ̀ fún ṣàbàkà àwọn àpọ́nlé díẹ̀ díẹ̀ kọ́kà wà ní ẹ̀rọ ìlà bí ìyá màmí ti sọ fún mi pé ọlọ́ba kẹyà ìyá ní alájà mi nà ó ní alájì bọ́lágadé ọlọ́mọ́ka òde sábàkà alájì èké ni ọ èké ẹ kò ní sábàkà mo fẹ́ máa rí ọba ìkọ́ máa dé sábàkà ẹ àárẹ̀ ọ̀sán tó ń sojú ẹ̀mí báyìí ló fi lọ ọmọka tó dé báyìí àárẹ̀ sábàkà dàrájì ọ̀ọ́kẹ́yìn ò sí sábàtà àwọn fàlàjì kiri wọn pè yẹn ni àwọn wo àkọlé ẹ̀yẹ tó wà bẹ́ẹ̀ pé kíni pé kó gbé kíní sórí gbogbo yìí ó tètè rí sábàtà àti kíní ága sheriff kíní tí máa ń ga lórí pàwọn lọ́wọ́ ń tẹ̀lé ní Saudi láti lè fi mú kíní tó ń fi ń borí yẹn mọ́lẹ̀ ẹgbẹ́ kí wọ́n máa fẹ́ káàkiri. gáràjì òjú bẹ́ẹ̀ lọ nínú ìkọlù rẹ̀ ohun táwọn fi lè jù bẹ́ẹ̀ lọ pé tán bá ti fi kiri rẹ̀ wọ́n fi gba àìsàn tán bá fi ń gbé orí yẹn wọ́n fi gba àbùkù jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rí káwọn sùn sí ní gbogbo àwọn sùdé àwọn òtí ẹ̀ dé tí ọba fẹ́ kọ́fí ni ó tún ṣe. abẹ́sí kẹ́sì lẹ́yìn kan wọ wáìtì wọn káwọn da kíní ṣàmágì yẹn wọ́n dà borí wọn níṣẹ́ fi ó ti wà updated láti máa dé kíní ìní àga ṣẹ̀rífù àbí àjà ṣẹ̀rífù náà pè é so nípa bẹ́ẹ̀ tó bá ti mọ̀ ọ́ má mọ̀ dájú pé tó pàtàkì fún ọjọ́ nípa ọmọ yẹn bọ́yọ́ lòun lè là nínú ṣábàkà ṣábàkà ni kì í nípa wọ àwọn tó rọ̀ wá ìfẹ́ ní ṣábàkà. ṣábàkà ni ìfẹ́ mi o. Àlẹ́sì kọ́lá òun sọ ń parẹ̀ pé. Iná lọ àlàyé kúrò àwọn yìí ṣọ́ka bí. Ẹ̀ ń dájú àlá kò ní forí ti ní ká fi nǹkan mí kejì rẹ̀ náà jọ̀sìn bí tí ó kọ̀ lọ. ẹ ṣùgbọ́n ẹni tó bá ṣe ohun tó yàtọ̀ ṣe fún ọlọ́run lè forí ẹ̀jẹ̀ tó bá wù. gbogbo àwọn kẹta ń sọ yìí kọ́ á lè yẹ o má mẹ́wọ́ mẹ́sìn yóò lè jẹ o àfi pẹ̀lú àwọn òfin mẹ́rin. èyí tọ́lọ́wọ́n bá mẹ́nu bà nínú tọ́lọ́wọ́n sọ nínú tírà rẹ̀. القاعدة الأولى القاعدة الأولى حكم علاقة النور أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله تعالى هو الخالق المدبر òun ni kọ́ lọ́ọ́ mọ àwọn dájú pé anel kò fara kí àwọn káfíìrì àlẹ́dínà fọ́tálà ọ̀hún rọ̀ sóòlù lọ́ọ́hìn o tó ti sọ ọlọ́run bá wọn jà àfọ̀fọ́ pa wọn o tó bá wọn jà ó ti rò ó kábàárò yìí náà nìyí wọn fìdí ẹ̀ múlẹ̀ ìdí ànàmọ àfẹlẹrájú aláàyè wọlé kálí kó alimọdà bírò aṣẹdá ni olùdarí àlámọ̀rí ni. wà á ná dáálé pa làmúyòdìkì òun ilé islam. ṣùgbọ́n gbọ́dọ̀ pé tawhid rububiyya ni tawhid wọn parí sí tòun ti bẹ́ẹ̀ ìgbà kọ́lọ́hún la ṣẹ̀dá olùdarí àlámọ̀rí ni kò mú ọwọ́ ní islam wọn. والدليل قوله تعالى يوم يوم يجي بيتك كان نبا بابا الله دجا من بيا الامر sọ yẹ di mùsùlùmí o ẹ òun lè tọ́ka ọba lẹ́nà tó sọ báyìí pé. ẹ ìlà nẹ́bì bá bí wọ́n pé talẹ́ntì máa ń pèsè fún yẹn ní sámà àtìlẹ̀. àbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ta ló ní kápá ìgbọràn ta ló ní kàápa ìríran. wàmọ́n yóò forí dórí àyà mi náà lè má yí. àbí bẹ́ẹ̀ kọ́ ẹdún béèrè pé àti talẹ́ntì máa ń mú alàyè jáde nínú òkú. wàyó forí dórí mọ́ yé sami náà lè ha. tani sì mú òkú jáde láti ara alàyè òkú ọ̀rọ̀ alàyè ọlọ́run mú jáde láti inú òkú òun làtọ̀ nísìn àtọ̀ òkú ni ọlọ́run má alàyè jáde náà wọ́n tó wá mú òkú jáde nínú nínú àlàyé ẹ̀rí para tiwa náà ní ti jáde àwọn sì wà láyé. wà mọ́ ń yọjá bí rẹ̀ àmọ́. ẹ àdéhùn sani ń darí àlámọ̀ rí. ọ̀sẹ̀ yẹ kó lónà lọ. ó gba àwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n láwọn nípa òjì ìdùn ní gbogbo wọn náà sọ pé àlá mi. àkólé àfàlà ṣàtàkù. ẹ ìwọ wá sọ fún mi pé èyí wá sí tẹ fáyọ Ọlọ́run yẹn kó ṣe kọlọrun nìkan lẹẹbàá ẹ fẹẹ gbàgbọ́ Ọlọ́run lọsẹ káyọ fúláìdẹ fi máa sí Ọlọ́run nìkan. القاعدة الثانية وفي كيجي أنهم يقولون ما دعوا ما دعوناهم وتوجهنا إليهم إلا لطلب التوبة والشفاعة. آه سو آية ذاك على إحلاط يونس آية ذاك جوان وفي كيجي òun ní pé àwọn ẹni ní tó máa ń sọ pé ọ̀rọ̀ kẹfà sílẹ̀ jẹ́ má dàá òun náà àwọn òpè àwọn kẹtẹ títà ń pè ọ̀tàwọ̀ jẹ́hànà ilé ihim àdàdójúkọ wọn ilẹ̀ àlìsàlẹ̀ ìkóró bàtí ó ṣẹ̀fẹ̀rẹ̀ àwọn àsùnmọ́ lọ́dọ̀ wọn ni a sì ń wá kí wọ́n kéjì wà lọ́sọ́dọ̀ ọlọ́run nítorí pé ta là wá lọ́dọ̀ ọlọ́run nítorí pé lẹ́yìn bá wọ ọ̀rọ̀ yẹn olùkọ́ ah, ọ̀rọ̀ yìí máa dáńtọ́ ọ̀tọ̀ àwọn àbá sọ pé kí ni ìyàtọ̀ wọn àti ìyàtọ̀ àwọn oníṣúfì tí wọ́n lẹ́nu tí wò lè dọ́tọ̀ ọlọ́run gbogbo àwọn ṣéwù àwọn gáwùsù wọ̀nyí wọ́n fẹ́ fi wọ́n ṣàtẹ̀gùn ajẹ́ lórí ìsìlẹ̀ àwọn oníṣúfì ni ẹlòmíràn rí bẹ́ẹ̀ o nígbà wò pé fóun kẹ̀sì ṣe ìjọsìn lásán ìgbà ń sákìlá rẹ̀ sọ fóun ò lè dọ́dọ̀ lọ àwọn ẹni yìí ni wọ́n jẹ́ alágàtà òun sọ́lọ́run tọ́lọ́dẹ̀ tòun jì sọ́lọ́run bẹ́ẹ̀ náà tàwọn ẹlẹ́bọ̀ ẹ́ àwọn ní gbogbo àwọn tẹ́rí táwọn ń pè táwọn ń pè àwọn òrìṣà oríṣiríṣi ni a pè wọ́n a dẹ̀ dojúkọ wọ́n bẹ̀yẹn ìlà ìlẹ̀kọ̀lẹ̀ kọ́rùbá a kàn fẹ́ súnmọ́ wọn ní ìṣàfàá àdúgbò kan sì pẹ̀ kan kéjì wa wọ́n tá ń fẹ́ lásán nìyẹn. ọ̀dẹ̀ lílo lè kó ibà kọ́ọ̀lù tààlà. ìtọ́ka sísúnmọ́ mo lọ rí pé wọ́n fi ń wá ìsúnmọ́ òun ni sísìn kan sìn wọ́n lọ́wọ́ bá dẹ́ta tó sọ báyìí pé. wàlẹ́bí iná sákòókò mi dúró ní iye àwòlíyá. wọ́n láwọn tí wọ́n mú ẹlòmíì yàtọ̀ sí àlá ní alátìlẹyìn. mọ́nà gbódògùn ilá lèkọ̀rìbùnà ìlànà ìzúlẹ̀ká. ìgbà táwọn àgbọn pọ̀ ti jẹ́ ìbálòun nìkan láyé fẹ́ máa sùn àwọn òwò lẹ tó lọ mú yàtọ̀ sọ́lọ́run tẹ ni wọ́n ràn yín lọ́wọ́ ìwọ́n ni ah, àwọn òkúkú sì wọ́n àfi nítorí kí wọ́n lè mú wa súnmọ́ láwọn ọba zolúfà ní ti súnsúnmọ́ nítorí ẹ̀ ló yá máa sì wọ́n. iná lọ àyà tó ń bá iná òun fi mọ ohun tí ìyẹn fẹlẹ. wọ́n dájọ́ àlá yóò ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú ohun tí wọ́n ń ṣe àfẹnù ẹ̀ inna Allaha la yahdi man huwa kadhibun kafar. torí torí pé ọlọ́run nìyí o kò ní fọ̀nà ọgbẹ́ nìyí o tó bá jẹ́ ọ̀pàrọ̀ kàfàrù tó ń tàn wá tó jẹ́ káfíìn ábìrin sọ tó zuma ayẹlẹ kẹta ọfìn ẹ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ kákẹ́sì mú wa lọ́dọ̀ ọlọ́run lásán pé à ń sìn wọ́n bẹ́ẹ̀ ni. ودليل الشفاعة ودليل الشفاعة يتوقع قيته سيسن تاريخ عن سيوان نتوري سيكتر عن سيوان قوله تعالى قول ربنا لا تصرعك ويعبدون من دون الله ما لا يجوزهم ولا ينفعهم ها أولو من سيالومي يتسيع الله يوم تيوان سيني ما لا يجوزهم يوم تيولي نيوالا يتوما ينفع كولي تنيرا دانو فوان wọ́lá yẹn fà kò dẹ̀ lè sànfààní fún wọn tó máa ń ní wá fún wọn. ويقولون هؤلاء شفعاؤنا عند الله tá a bá bá wọn sọ̀rọ̀ kó ti jẹ́ dẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ah, kí ló dé dẹ̀ fi ń ṣe ohun dẹ̀ ń ṣe yìí tó ṣe pẹ́ lómi ìtọ́ yàtọ̀ sọ́lọ́run lẹ̀ lọ́run sí ah, tó ṣe pé ohun dẹ̀ ń ṣe yìí kò lè wúlò fún sọ̀rọ̀ bá dé ẹ̀ gbúrò rẹ̀ mo tún wọn máa fi dáhùn ní pé ha òlà ìṣòfò àìhóná àìndàlọ àwọn tẹrí táǹsì yìí olùṣìpẹ̀ wa ni wọn olùkíjì wa ni wọn jẹ lọ́dọ̀ àlá fẹmọ sípẹ òun ni yàrá mínà ṣáfàì mínà ṣáfàì ìlànà ìtẹ̀lẹ́ ti sọ́tò ìfẹ́jì ìfẹ́jì wà láyàlẹ̀ àṣù wọ́n ṣáfàì ẹ̀yìn méjì àwọn ọjọ́ ọdún léyà ọ̀dọ̀ wá tẹ́lẹ̀ ọjọ́ àárọ̀ fún ìṣàfà ọ̀nà ìsìnìyàn wọ́n ti sẹ́ni kan ní ìṣojú wa ní ti ọwọ́ afẹnìkan kíkì rẹ̀ wọ́n ni wọ́n fi ń pè ní ṣàfà lìdálíkà tó kọ́ ló lè ṣàfà àti ṣàfà á lè ánà ha mi ní ṣàfà yìí wọ́n wá láti ọ̀dọ̀ ìyá méjì ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní àwọn eléyìí ni wọ́n sì pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run wọ́n kàn kéjì wá lọ sọ́dọ̀ ọlọ́run nítorí ẹ̀ júǹtì wà lọ́dọ̀ náà àwọn òtó bẹ̀ka yọjú sọlọ́run sálá wa àwọn èyí lọ́kàǹkà lọ́dọ̀ ọlọ́run òkúta àti gírì lọ́kàǹkà lọ́dọ̀ abẹ́ẹ̀ bí kẹ́tì àtàwọn èṣù àwọn èṣù tí wọ́n ń bá àwọn èèyàn ni lọ́kàǹkà lọ́dọ̀ sọ́tò Yunus àyà eighteen. òṣìfà àti ṣàfà àtàrí. ó yà àti pé ìsìfẹ́ tá à ń sọ yìí méjì ni ṣàfáàtún mọ̀nfíyàtún. ọ̀kan bẹ ṣàfáàtún kan bẹ pé mọ̀nfíyàtún ni wọ́n ta kọ̀ kí yẹn ṣe nínú ṣẹ̀rí àmì irú sì fẹ́ ni àfikún yẹn wá lọ. ṣàfáàtún mọ̀sibítàtún. mọ̀sibátàtún ṣàfáàtà wa òṣìkẹ̀kẹ́ wà lórí pàtẹ́ni lẹ̀ nínú ṣẹ̀rí à eléyìí ní tọ́ni ń tiẹ̀. ṣàfáàtún mọ̀nfíyà. ẹ mọ̀n mọ̀nbí pàjámà wọ́n ní ẹ̀wá rí sípẹ̀ eléyìí fi akọ́rù rẹ̀ nínú ṣẹ̀rí à. تطلب من غير الله فيما لا يقي فيما لا يقدر عليه إلا الله òun ni ìfìsí kọ̀ọ̀kan wá lọ́dọ̀ ẹni tí ì sọ̀lọ́ tó lè dájú pé mo dáhùn rìkwẹ́sì fún yẹn kò sẹ́ni tó lè fún yẹn jọ lọ́wọ́ lọ ìfì ìdí rárá ọlọ́run lè fún yẹn lọ́wọ́ ọlọ́run lè fún yẹn lálàáfíà ọlọ́run lè fún yẹn lẹ́mìí ọlọ́run lè fún yẹn níṣẹ́lú káwá wá sí sẹ́ká sọ pé afẹ́ wá sí ìgbẹ̀yẹ lọ́dọ̀ ẹ̀rọ bí ìdí ìsọ̀lọ́ ìwọ̀n táwọn wá ta ní kékeré ní òsì fún ọlọ́run nìkan lọ lágbára àti ṣe irú eléyìí àyùntẹ́ tá a kọ̀ nínú ṣẹ̀rí àní. ودليل قوله تعالى فقع لرلاه ذلك لا تسرعيك يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم مما رزقوا مما مما رزقناكم آه. من قبل من قبل أن يأتي من أحكي له في صفحة صفحة من قبل من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون إذا قال أولى رضا يا أيها الذين آمنوا أي نبع قولوا أنفقوا مما رزقناكم أن منهم كان تعقصي من قبل أن يأتي يوما لا بيع فيه ولا خلة ولا شفاعة kótó di pé ìjọ kan wà dé báyìí ọjọ́ tó ti pé kò ní sí kátàkárà nínú ẹ̀ ọ̀rá àkùlẹ̀ tó ń kò ní sí ayò ọ̀rẹ́ ayò kankan nínú ẹ̀ ọ̀lẹ́ ṣàfẹ́ẹ́ kò ní sí sí pẹ̀lú kejì ẹ̀ kankan lọ́dọ̀ ọlọ́run láti lọ sí ìpìlẹ̀ kò ní sí ń bẹ̀ àlùkà kìrú náà àwọn tó bá yá aláìní gbàgbọ́ òmùdọ̀ọ̀lì mú àwọn náà làlámù sí sọ́tàbákọ́rọ́ aya two fifty four. والشفاعة المثبتة مثبتة الشفاعة المثبتة هي هي التي تطلب من الله أو ولا يريد يسكتها في دي مولين إنه شريعة هي التي تطلب من الله عز وجل ومولي تعوى صدى الله وبا وبا تطلبه wọ̀ṣáfì mùkárọ̀mù lè ṣàfà àti. ẹ wọ̀ṣáfì ẹni tí ó sì pẹ̀yẹ ọlọ́run kò máa ṣàpọ́nlé rẹ̀ pẹ̀lú sì pẹ̀yẹ lásán ni. wàlẹ̀ mọ̀ṣíkù ńláhù mọ̀nrọ́dì àlọ́hù kọ́ọ̀lù wàhámọ́làhù bàdà lẹ́sìn. ẹ o ẹni tá a wá fẹ́ sì pẹ̀yẹ nìyẹn nìyí ẹ mọ̀ pé láyé bíbá yìí lójoojú ẹlòmíràn kẹ́ lọ mú ọ̀daràn apààyàn ni ó sì lọ gbẹ̀gbẹ̀ pé kíjọba ẹ lọ́bẹ̀bẹ̀ kíjọba ó ṣe kí wọn kó fi lẹ́ lọ́sọ̀ ṣe pé báwọn agbófinró ṣe fẹ́ ṣiṣẹ́ tó nàìjíríà àwọn olóyè ìgbìmọ̀ lẹ̀kẹ̀ mọ́wọ́ ọ̀gbà wọn ọ̀gá ẹni tó pààyàn náà ni wọ́n pàdé nínú òfin òfin nàìjíríà ni wọ́n kojú agbẹ́ sí pé ìyẹn lọ́ọ́ pààyàn yóò fi níbi àtọ̀wọ́ fún wọn wọn ò ní bí wọ́n lò ó àwọn olóyè ni ó gbé lẹ́kẹ̀dé ni àwọn chájà ń béèrè ń gbé lẹ́kẹ̀dé ni ká ẹni yóò ẹ̀ lè dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọ́n sì bára fún ká múlẹ̀ tó kùn máa yan káàkiri nílòó ìsìnkà ìtayé yìí ni táwa sì pẹ̀ fọ́ dàrú wọ́n lè máa ṣòfò ìlàwó ẹni tí wọ́n bá sì pẹ̀ fún lọ́dọ̀ ọba adẹ́ta subhanahu wa ta'ala wọ́n àwọn rọ́bì ọlọ́hu kọ́wìlẹ́hu wọ́n àmọ̀lẹ́hu bàdàlẹ́ni òun lẹ́ni tọ́lọ́wọ́n bá rán yọnu sí ọ̀rọ̀ rẹ̀ tàwíìdù lọ́sàn wà amalahu ọlọ́run yọ́nú síṣẹ́ rẹ̀ iṣẹ́ tawhid ló ṣe ba'dal idhin lẹ́yìn yọ̀ǹda ọlọ́run ti yọ̀ǹda fún. kama qala ta'ala. ẹgbẹ́ bá lọ́wọ́ bá ṣe sọ báyìí. yashfa'u àyíntó máa ń. yashfa'u indahu illa bi idhni. illa bi idhni. قل من ذا الذي يشفع عنده إلا بإذنه هل الناس tí ó sì pẹ̀ lọ́dọ̀ àlá àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó yà pé kí pé yẹn kẹ́ máa kẹ́ni ọba wa ọlọ́run ó sì yọ̀ǹda ni pé lágbájá ni yóò sì yọnu tó ń tàn tó sún ọ̀tọ̀ bá kọ́rọ́ àyà tó fifty five àádó bẹ́ẹ̀ aláṣẹ méjì òkùnkùn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك